Ah, ẹjẹ́ ká lọ mọ̀ pé fíráhùn nàgà fún ara rẹ̀ nígbà tó mọ àṣírí tí ń bẹ lọ́dọ̀ Mùsá tó mọ àṣírí tí ń bẹ lọ́dọ̀ ànábì Mùsá tó mọ̀ pé la iná àlọ́ wọ́ fíráhùn náà lọ síbi gbónà láàrin láàrin ọbẹ̀ wíńgbà tí kú dé ah, tí kì bá ti bẹ́ẹ̀ nìdáwọn pé bí tí ẹgbẹ́ rẹ bá ti ń là ìwọ náà bá ti mọ̀ bẹ̀ ọ́ lọ bẹ́ẹ̀ ah, nígbà tí ọwọ́ ìyá ọlọ́wọ́ bá fáráhù hmm. eh, ń lọ sáré lọ ó náà sáré lọ ah, ajẹ́pá sírí tí sá ń lò bá débẹ̀ àwa náà

حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين And we took the children of Israel mhm. across the sea. Ẹ̀rí ọlọ́run ọba ń pàtàn àwọn ọmọ Ísírẹ́lì wípé a jẹ́ kí wọ́n kọjá odò kọjá wájú náà bíbá ní Israel al-Bahar. Àwọn ẹni tí Musa lẹ́yìn ìyẹn o. Àwọn ọmọ lẹ́yìn ànábì Musa alayhi salatu wa salam wọ́n kọjá ìṣòro àkójò láàpù ṣùgbọ́n ìṣòro ní káàkù àwọn rí kọjá ìṣòro ń ju wọn fa àtibá àwọn fèrè àwọn ọmọdé. Fara with his host follow them in oppression and enmity. Fẹ́rẹ́ àwọn ìlànà ìgbà tí wọ́n lẹ́yìn ìpè ọwọ́ báyìí lónìí. Follow them in oppression and enmity. Nígbà wá yá tí wọ́n wọnú omi lọ tán. He went drawing overtook him. Nígbà ya odò mú wọn odò mú àwọn Fíráhùn náà àtàwọn ọmọ ogun. Nígbà tí ọ̀sàgbára ọ̀sẹ̀ ah. bí ọkùnrin ọ wá rí wípé àá ah, ọ̀dàbí ah, ni pé agbára kan bẹ̀ tí Mùsá ń lò agbára tí ń lò làwọn náà fẹ́ wí ó ní ámántù gbólóhùn lábẹ́ wì láìláha ìlàlàdí ámánàtì àtọ́bà ilé gé làdí ámánàtì ìhébà náà Ísírẹ́lì kó bẹ́ẹ̀ ni tìbá láò hmm. <laughs> ìbá bọ́m̀bẹ̀ ọ̀ bábọ́ láìláha ìlàládí àmàlà ọmọ yára mi tí ń rí láìláha ìlàlá tó ọmọ yẹ kò yẹ kí mùsùlùmí kò yẹ ká ti ẹ̀bá ọlọ́dọ̀ babaláwo mọ́ kò yẹ ká bá ọlọ́dọ̀ àtàbìlẹ̀ fà bọ̀ lọ́dọ̀ ẹlẹ́sìn mìíràn mm-hmm. alìmọ̀lẹ́bí ah, mm-hmm. annahu la ilaha illa alladhi amana bihi ìbànú owó ìsìnmọ́ kò rí wí délẹ̀ mm, ọlọ́run òjì orí wí mm. délẹ̀ rí pé ń tẹ́ kó wí nípa rí ilá yẹn kò rí mú síbẹ̀ nǹkan mélòó tó mm. nípa báyìí àfihàn náà mọ̀ pé ní tí ànábì Mùsá ń lò láṣìírí òun náà ní la ilaha illallah ìrújọ ọlọ́run bá ti kí la ilaha illallah fún ànábì Mùsá rí ìfọ́lọ́tọ̀wọ̀sọ́lá bẹ́ẹ̀ náà nígbà tí ànábì Mùsá látún من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين نعم And there came a man running. Àwọn èèyàn kan dé, ọkùnrin kan ó dé láti tó jìnnà láti ẹ̀tí. From the farthest Eh, end of the city. Eh, ó wá bá ànábì Musa àyè sára. Àwọn oníwọ̀ Musa dájú sáká. The sheep are taking counsel together. Wọ́n ti mí ni wọ́n ti pètèpè lórí ẹ̀ láti kí ni láti pa ọ́ dànù. Hmm. So escape. Láti ti máa sá lọ, ti sá lọ. Truly, I'm one of the good advisers. Lọ́wọ́ máa pé tí mò ń sọ fún ọ̀yìn dúdú ọ̀rọ̀ ní okò sí tàbí súkà mẹ́rin máa ṣe méjì mẹ́rin òsì tè mú eré tètè tèlé kwa gé tètè máa sá lọ ni. Hmm. Mm-hmm. So he escaped from there. Musa mi nìyà. So he escaped from there. Ọ̀nà wa jáde kó nínú ìlú yẹn, ọ̀nà ìta ha ifá ni yàtàrọ̀. Looking about in a state of fear. Ọ̀n eh, fear, ìlú ń bà, ó ń wò kẹ̀kẹ́. Ọ̀n kùtẹ́ ìtẹ́rù bá ń bẹ̀yàn, orí èdò ńlẹ̀. Ẹ̀ntẹ́rù bá ń bẹ̀ ẹni tí ń wọlẹ̀, ìtẹ́rù hmm. bá ń bà, ó rí pé tàbá ń kírun lọ́wọ́, ó rí pé àwọn ní ká máa wo ibi tí eh, áfíríkà kámbà ti máa wò káàkiri ní lọ́kàn ọba balẹ̀ <laughs> onípèsè wọ́n ti ló ní pèsè máa kí wọn lọ bọ́bá ti rọ̀ lọ́rùn hmm. bọ́bá ń sáré lọ pé wọ́n lè ọbọ̀ tí àsìkò ń tó máa kìlọ̀ náà ah. ẹ̀rọ pé ẹni tí eh, ọkàn rẹ̀ ọbalẹ̀ orí ìròyìn gbébì kan orí ìròyìn gbébì kan yóò sá máa wò káàkiri àdébí mọ́sáyá tààrọ́ kọ́bù ọ̀hún hmm àwọn ọ̀sọ́ yìí pé kí ni kò sí tí ó ṣẹlẹ̀ igbe ń bẹ tí gbé wa hmm. àtẹ́rì ń bẹ tí wọn ò fi ní rí wa ìjẹ́ hmm. wọn máa bọ̀ wá hmm. mo lálùwò mo ní nǹkan nǹkan wọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o wọn lo sábàbí ti wọn ìwọ àfáà bàbá ti ráàfáà tí ò lo sábàbí mà pé òkú ìdálélé ní kì í sáàfáà ti ṣẹ̀rẹ́ à àlábì mò sá ọ́sá fọ́ta rẹ̀ àríṣọ́láṣọ́ àlábì mò ń ara wà àkókò kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ní lọ láíláì ẹni èṣù náà ní tẹ́rù bá ti bẹ̀rẹ̀ sí bàbá ìyá màbẹ̀rù tí èkó láyé tó bá gba tàwíì tó bá ti Islam